وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل برعة ضلالة وكل ضلالة في النار أنا أقف الله أبا أبا تي أتمشي لرفوالوني láti gba àwọn Ramadan abẹ ọlọ́run náà kọ́ mọ́ṣá jikótẹ́ ìjẹ́wọ́ pálátó rẹ̀ ṣùgbọ́n kan náà ó tún fún wa ní àǹfààní láti lè péjọ láti máa bá tafsir Qur'an al-Karim nínú Suratul Baqara níbi tí a kà lónìí òun náà ni àyà ọgọ́rùn-ún àti ẹni ogún àti méje one twenty seven wa idh yarfa'u Ibrahimul qawa'ida náà. أعوذ بالله من الشيطان الرجيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وعلنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا يتلو عليهم آياتك يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون نعم إني أنا أعبر نقا إتان النبي إبراهيم عليه السلام تي أولوانك النبي صلى الله عليه وسلم kó máa sọ nípa rẹ̀ fún àwa àlẹ́hùnmá yìí ìyẹn ni kí àwọn ará àti àwa mùsùlùmí mi tí a jẹ́ àlẹ́hùnmá anabi sallallahu alayhi wa sallam tí àwọn ò sí ní ayé anabi sallallahu alayhi wa sallam láti fi kó máa jẹ́ ẹ̀kọ́ ńláńlá fún wa láti fi mọ pàtàkì ilé ńláńlá ni àti ìlú ńláńlá ni òun náà ni bẹ́ẹ̀tùlẹ̀ mọ̀ẹ́ni. Eh, baitul atik òun náà ni kaaba àti nípa orí ọlọ́wọ́n ọba tó wà ní maka olúwa ní wa idh ja'alna al-bayta mafabatan lin-nasi wa amnan olúwa ní àwọn aláṣẹ maka yìí tàbí kaaba yìí níbi tí ẹ̀mí àwọn ènìyàn tí ó máa ṣẹ́rí wá bẹ́ẹ̀ wa amnan àyíṣò tó ń jẹ́ àyè ìfọ̀kànbalẹ̀ olùwà wa pàṣẹ pé watakhadhu min maqami ibrahim musalla ẹ máa kírun tẹ́ bá débi ayé maqam ibrahim wàhídìnà ilà ibrahim olùwà ní àwọn ọlọ́run la fún anabi ibrahim ní àdéhùn wa ismail àbí apáláṣẹ apá anabi ismail náà ní àṣẹ antahira baytiya lit-taifin kíkọ́ jẹ́ kí ilé mi ọlọ́run ọba kó má fún àwọn tó máa wá ṣe tọ́wáfù níbẹ̀ wàlà àkìfín àtàwọn tó bá máa ṣe ìtẹ̀káfù níbẹ̀ tó máa kóra dúró síbẹ̀ wàrúkàì asojúd àtàwọn tó máa kírun tó máa forí kalẹ̀ tó máa rúkú fún ọlọ́run ọba azza wa olùwàtúni wa idh ibrahim rabbi ja'al hadha baytan hadha baladan aminan gbàtí anabi ibrahim tó bẹ̀rẹ̀ sí ní ṣe àdúrà lọ́dọ̀ ọlọ́run ọba tí ń bẹ ọlọ́run pé ìlú yìí ṣe ìlú yìí ní ìlú ìfọkànbalẹ̀ warzuka ahlahu min athamarat àwọn tí bá ń bẹ nínú ìlú náà bá wa ṣe àwọn irúgbìn ohun tí wọ́n máa jẹ tí wọ́n máa jẹ ìjẹ rọrùn fún wa man amana minhum àwọn tó bá jẹ́ olùgbàgbọ́ nínú wa billahi wal yawmil akhiri tí wọ́n gba ọjọ́ ń tí wọ́n gba ọjọ́ ọ̀gbẹ̀yìn gbọ́ wọ́n ní faman kafara qala wa man kafara ọlọ́run wa dá lóhùn pàmí tó bá ń yà láì tí kò ní gbàgbọ́ fọwọ́mọtìrìhù qalilan òun náà yóò gbádùn níwọ̀nba nílé ayé yàyí summa artarruhu ila adhabi an-nar wa bi'sal masir irú àwọn tó bá wá di ní ọjọ́ gbìndé alkiyama irú ẹni bẹ́ẹ̀ ń bọ̀ wá báyìí mi ọlọ́wọ́n ọba yóò wá jẹ́ pé ibi sẹ́rísì rẹ̀ yóò jẹ́ inú náà ni olúwa ní a iná kọ̀ da níbi tí ó yẹ kí ọmọ ènìyàn kọ́ sẹ́rísì iná burú púpọ̀ jù kọ̀ da tọ̀ níbi tí àwa kà lónìí kíkà tí a ń ka gbọ́ àwọn àyà yìí tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ anabi ibrahim agbọ́yìn rẹ̀ kò lè tí ì dúró tí bá ṣe pé a bá dìídì ká wọnú ìtàn anabi ibrahim lọ torí ọ̀rọ̀ yẹn gbàtó ṣe pé bí olúwọba subhanahu wa ta'ala tó bá ṣe wù òun ní sẹ́ máa ń sọ alukur'an kalẹ̀ tó bá wù agbé ètò yẹ kó wà níwájú ní ọ̀dọ̀ títí wa ọlọ́wà nínú wájú ni kó wà bí wọ́n ṣe tó fún anabi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni òun náà ṣe tó sínú alukur'an náà ni ẹ̀rí pé àti kọ́kọ́ ka ti àdúrà tí anabi Ibrahim ṣe ṣùgbọ́n kan náà tí a tún wá fẹ́ kà lónìí òun náà ni ìgbà tí anabi Ibrahim alayhi salam tí òun tún kọ́ Kaaba gangan. هون كلواني وإذ يرفع إبراهيم الق... إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل وإسماعيل ربنا ربنا تقبل منا إنك أنت السميع العليم قلوا أني باتي النبي إبراهيم تي أبرسني قه òpó ilé ọlọ́run tí ń jẹ́ Kaaba wa Ismail òun àti ọmọ rẹ̀ tí ń jẹ́ Ismail Rabbana taqabbal minna àwọn ní olúwa o gba iṣẹ́ tó pa wá láṣẹ bí ká ṣe yìí gbà á ní ìjọsìn fún wa innaka anta as-sami'ul torí wọn ni ọba tí ọ̀ ń gbọ́ ń tà ń sọ alaalim wọn ló mọ gbogbo iṣẹ́ wa tí à ń ṣe. rabbana wọn ni olúwa o wọ́bọ̀ ẹ̀th waj'alna muslimayni lak ṣe tó ṣe pé á jẹ́ olùgbàgbọ́ olùjúpájúṣẹlẹ̀ fún ìwọ ọlọ́wọ́n ọba àwa méjèèjì wa min durriyatina nínú àwọn àrọ́mọdọ́mọ wa ummatan muslimatan fi àwọn ìjọ tí wọ́n máa jẹ́ mùsùlùmí náà ní kojú káwọn àrọ́mọdá wa ká máa jẹ́ lákà fún ọlọ́run tá nígbàgbọ́ fún ọlọ́run wa arina manasikana wa tub alayna innaka anta tawwabur rahim tọ́ anabi ibrahim olùwọ́ba ń ṣàlàyé rẹ̀ fún wa ó ní wa arina manasikana kọ́ wa bó láṣẹ máa sìn ọlọ́run ọba wàtúbù àlẹ́yìnà kò sì ṣàforíjì fún wa innaka anta tawwabu rahim torí wọn ni ọba tí ó máa ń foríjì ni tó sì máa ń kẹ́yàn. alimami ibn kathir rahimahullah ìgbà tí wọ́n ń ṣàlàyé àyà méjèèjì wọ́n ní wa idh yarfa'u ibrahimul qawa'ida minal bayt wọ́n ní ti ń jẹ́ alqawa'id jamu qa'ida kọ́ìdà ni ẹyọ kan kọ́ìd náà ni jámù rẹ̀ tó bá ní kọ́ìdà òpó ẹyọ kan ní jẹ́ báwọn kọ́ìd àwọn òpó yẹn ni pé àwọn pílà pílà tó wà ní ara nǹkan wọn pè ní kọ́ìdà wà íyà sàríyàtú wal asas òun náà ni àwọn foundation nǹkan sàn pé tó bá fẹ́ kọ́ ilé pílà yẹn ni pé ní ó jẹ́ òpó ń gangan nípìnlẹ̀ lé ilé tí yẹn bá kọ́ tí yẹn bá ní òpó tí ó fara tì bí ó ṣe bí ara lé ilé náà padà dàwó gírígírí yóò padà dàwó tó bá yá ni alimami Kathir wa ni ọlọ́run sọ fún anabi sallallahu alayhi wa sallam ipe wadhkur ya muhammad li qawmika ibrahim wa ismail alayhi salam aw ọlọ́run ni wa anabi sallallahu alayhi wa ṣàlàyé fún àwọn àlẹ́wọ́mọ̀ rẹ̀ bí anabi ibrahim àti ọmọ rẹ̀ tí ń jẹ́ ismail bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní kọ́ kàába wàrọ́fù ìmẹ́l kọ̀wá ìdàmínú àti pé bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní gbé òkú rẹ̀ tí wọ́n ń kọ́ ga ìgbà tí wọ́n ń kọ́ wa umá yaqulan ìtí wọ́n ń jáde lẹ́nu wọn ni pé rabbana taqabbal minna innaka anta sami'ul alim tí ń jáde lẹ́nu wọn nù alimami kurtubi àtàwọn ẹlòmíì wọn gba ọ̀rọ̀ wọn látọ̀dọ̀ ubaysh àti ibn mas'ud wọn ni pé annahu ma kana yaqulu yaqulan aw yaqra'an ntáwọn méjì ń ni pé yẹn ni pé ìgbà tí wọn idh yarfa ibrahim alqawaida min albayt wa ismail wa yaqulan yẹn ni ubaysh àti ibnu Mas'ud nínú kẹrọ àti wọn táwọn bá ń kà wọ́n ní wa idh yarfa'u Ibrahimu al-qawa'ida minal bayti wa Isma'ilu wa yaqulani rabbana taqabbal minna innaka antas sami'ul 'alim yaqulani wà ń bẹ̀. ìrìpé wọ́n ṣe ń ṣiṣẹ́ yẹn lọ́wọ́ làwọn méjì sì ń sọ pé ọlọ́run o gba iṣẹ́ yìí fún wa yẹni pé anabi ibrahim àti ismail àmọ́ kẹ́ràtún yẹn kẹ́rà yẹn kẹ́ràtún ṣàzùnì kẹ́ràtí ó jẹ́ kẹ́rà ṣàzùnì àkínká bẹ́ẹ̀ àmọ́ tá máa ń fi ṣe tafsir kan àfa máa ń gbé jáde mo wá ṣàlàyé wípé ọ̀rọ̀ yìí tá wo ìtàn yẹn ní etí ń jẹ́ odidi ìtàn nípa anabi ibrahim àwọn ọ̀rọ̀ kan ti wá síwájú àwọn kan ti wá sí ẹ̀yìn òun náà ni pé anabi ibrahim aleyhisselam gbogbo aná ni a ti gbọ́ ìtàn kékeré rẹ̀ bó ṣe sọ̀dọ́ pẹ̀lú àwọn òbí rẹ̀ àwọn òbí rẹ̀ jẹ́ ẹni tí ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́wọ́n ọba wọ́n ní àwọn òòṣà tí wọ́n máa ń bọ anabi ibrahim olùwọ́ba ó tanná ìgbàgbọ́ sínú ẹ̀mí tiẹ̀ àkálẹ́ ànánà ipe ara nǹkan tí olúwa bá fi ṣàdánwò fún un náà níjọ́ kan bá jókòó bí ṣe ń wò owó oorun ó ní ah àbọ́lọ̀ ní kinní yìí ni ìgbà tó wó wó wó wó wó wó ó rí pé oorun yẹn padà wọ̀ ó ní ah oorun yìí kọ́ lọ́lọ́run ìgbà tó tó yá ó tó wo òṣùpá wó wó wó wó wó wó wó òṣùpá náà tó wọ̀ ó tó ní ah ìnílá òhìbùl ẹ̀fìlẹ̀ òṣùpá yìí náà ti wọ̀ òun náà kọ́ lọ́lọ́run nù so ìgbà tó ṣàárí bẹ́ẹ̀ ìgbà tó yá ló padà wá ṣe kòńgẹ́ ipe inni wajjahtu wajhiya lilladhi fatara as-samawati wal ardi hanifan musliman wa ma ana minal mushrikin sulu padà wá sọ pé ọlọ́run ọba tó dá gbogbo àwọn nǹkan wọ̀nyí iná ló wọ́n máa sìn ó wá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé fáwọn òbí rẹ̀ ike gbogbo àwọn kinní yìí ó mi lójú pé àwọn ọpọlọ lọ́hùn àwọn nǹkan tẹ̀ ń sìn yìí àwọn òṣàtẹ́kù kalẹ̀ yìí ìgbà tó ti bẹ̀rẹ̀ eléyìí ni wàhálà ti bẹ̀rẹ̀ pẹ̀lú anabi ibrahim pẹ̀lú àwọn mọ̀lẹ́bí rẹ̀ àwọn oríṣiríṣiríṣiríṣi wàhálà náà ni ó rí tó fi di pé ó di pé níjọ́ tí àwọn aráàlú ń ṣayẹyẹ gbogbo aná láti gbọ́ tó di pé ó mú ọ lọ síbi àwọn òòṣà wọn tí wọ́n ń bọ ó kan gbogbo wọn yányán wọ́n á gbé àké ó gbé kọ́ yìí tí ó jẹ́ ètò ìsèpàlè tó dàgbà jù nínú wọn gbà tó yá wọ́n dé wọ́n ní àwọn fura sí anabi ibrahim ipe àbí wọn ló ṣe àwọn ọlọ́run àwọn táwọn ń ṣe báyìí ó ní ẹbí tó dàgbà jù láàrin wọn ẹ̀rí pé òun náà ni akínbẹ́lọ́run rẹ̀ wọ́n ní àkólé sọ̀rọ̀ ọ̀nì ẹ̀yin náà mọ̀ pé kò lè sọ̀rọ̀ kí ló tẹ̀ wá ń pè ní ọlọ́run ọba ṣé gbogbo àwọn àpèjúwe àwọn ìpè làákàyè sí tòsí tó ṣe pé làákàyè yẹn fi máa ń wọṣẹ́ làákàyè àwọn ẹni wọ̀nyí kò wọṣẹ́ bẹ́ẹ̀ ni ó sì mọ̀ ipe man ya'dihi Allahu fọwọ́ mọ̀tẹ́dì ẹni tọ́lọ̀ ń bá ní yọ mọ̀nà náà ní ọ mọ̀nà ẹni tí ò bá mọ̀nà kò sí gba àwọn àpèjúwe tẹ́ bá fún yóò sàmọ̀ wọ́n gbó sí náà ni sokolo kọmọ ṣe wa ní ẹni ìsọnù ìgbà tí ó yá ó di pé ó padà wípé á n kàn bẹ́ẹ̀ ni pọ́mọ yìí ó ti wá fẹ́ ya ìyàkuyà máwọn lọ́wọ́ ìyà ló wá kù pípa ló wá táwọn pa àwọn òsì nípa nípa pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí ẹni pé ìpa oró ikú oró làwọn lè kó kú wọn adáná wọn ju anabi ibrahim síbẹ̀ àmọ́ nínú fífi ọlọ́wọ́n ọba àwọn lè dáná ni n ò lè ní kọ́ mọ jóyàn ibi ilẹ̀ ti gbọ́dọ̀ mọ̀ ipe yẹn lè pété pèrò aburú n ò lè ní káburú séyàn ó gbọ́dọ̀ bùsù gbọ́dọ̀ jòkó lẹ́mìí wa nù àwọn yẹn lè má pété pèrò aburú àmọ́ wọn ò lágbára kan ní aburú séyàn àwọn ju anabi ibrahim wọn pété pèrò iná wọn da iná wọn sì ju anabi ibrahim síbẹ̀ ọlọ́wọ́n bò jẹ́ kí iná náà kó jó anabi ibrahim bàtà anabi ibrahim kú níbi eléyìí wọn ni tó kú mbẹ ní pétọ ọdọ ẹgbẹ wa fi ìlú lẹ fún wa ìwọ àti ìyàwó rẹ anabi ibrahim ló wá jáde pẹ̀lú ìyàwó rẹ misrọ nínú anabi ibrahim kọ́kọ́ lọ ìgbà tó jáde lọ sí misrọ láti misrọ ó kú níbẹ̀ ó di pé ó ti fẹ́ ìyàwó ìyàwó sára wa ní ọmọ ọ̀dọ̀ kan tó ṣe pé ọba kan ni ó bùn ọba tó jẹ́ ọba tó pọ́ jẹ́ ọba jẹpajẹpa ìyẹn náà ìtàn yẹn ń bẹnu Sahih Bukhari tí anabi sallallahu alaihi wasallam ti ń ṣàlàyé pé anabi Ibrahim kò jẹ́ ní tó parọ́ àmọ́ àwọn ọ̀rọ̀ kan bẹ tó sọ tó pọ́rọ̀ yìí ò kì í ṣe rọ́lọ́dọ̀ ọlọ́run ọba àwọn tí yẹn bá gbọ́ ìyẹn rò pé irọ́ ni ẹlẹ́kẹta àwọn náà ni tó ṣẹlẹ̀ sí anabi Ibrahim nígbà tí ń lọ tó rí ọba tó fẹ́ wọ wọn àti ìyàwó rẹ̀ Sárà torí pé ó fẹ́ wọnú ìlú ìlú tó fẹ́ wọ̀ wọ́n sọ pé ọba táwọn lọ́dọ̀ rẹ̀ yìí yọ gba ìyàwó rẹ̀ o tó bá sì mọ̀ pé ìyàwó rẹ̀ ni yọ pa ọ́ ìgbà tí wọ́n ń bí wọn pé ta lélẹ́yìí ó ní ọmọ ìyá mi ni nínú ẹ̀sìn ó ní ọ̀tì ọlọ́mọ ìyá mi lélẹ́yìí bẹ́ẹ̀ sì ni ọmọ ìyá rẹ̀ ń lòótọ́ torí pé mùsùlùmí ni bẹ́ẹ̀ sì ni alimuslim akhu alimuslim. Al ọ̀tọ̀ ni ọ̀rọ̀ tó ń sọ fún wọn lókè àmọ́tọ̀ ni tí òun gbọ́yé nísàlẹ̀ so ìgbà tó di pé wọ́n ní tí ọba bá nítọ̀ wọ́n fẹ́ arábìnrin yìí pé wọ́n bá a ṣe zìnà tó bá ti bá a ṣe zìnà tán kọ́ máa lọ wọ́n fẹ́ bá a ṣe zìnà ó di pé tó bá ti fẹ́ náwó sí ọwọ́ rẹ̀ ó dìpọ̀ jẹ̀ǹjẹ̀ yóò mú lọ́wọ́ kò rọ́wọ́ yẹn nà ó ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ìgbà tó ló ní àwọn ìpálẹ̀ ìjànú ni ọmọ arábìnrin yìí kọ́mọ bá ọmọ ìyá rẹ̀ tó ń jẹ́ ń lọ kọ́mọ bá lọ padà ṣùgbọ́n tí wọ́n ń lọ yẹn náà ló wá fún Sárátà ní ọmọ bí kò jẹ́ bí ọmọ ọ̀dọ̀ bí ọmọ yìí kọ́ máa ṣe bọ̀ yìí sí ọmọ níṣẹ́ ṣùgbọ́n tó wáyà ọmọ yẹn náà ni anabi isma anabi Ibrahim ó padà wá fẹ́ ọmọ òun ní jẹ́ ẹni Hajara Hajara tọ́ ìgbà tí wọ́n wá di pé Sárátà yìí ló wá ń sọ fún anabi Ibrahim pé ọmọ yìí ọmọ fẹ́ ṣùgbọ́n tó yá ni anabi ibrahim ṣàfẹ́ ọyọ láṣepọ̀ ọmọ tí sáràtà tọ́lọ́wọ̀n kádàrá fún un ní àsìkò yẹn kódà kánit sáràtà radiyallahu anha àákìrán la yulad laha òun ti di arúgbó tó ṣe pé kò lè rò òun lè bí mama tó ẹrú tí sáràtà wá nìyẹn tó ń jẹ hájárọ̀ náà ni ọwọ́ ni kò máa fẹ́ ẹ so ìgbà tó yá ọlọ́run bá fún òun ní ọmọ ìgbà tó bímọ tán ni ọba di pé fagharat minha Sara ni owó bá bẹ̀rẹ̀ sí ní gbé Sara gbé a ah, ó ti bímọ bá bẹ̀rẹ̀ sí ní kanra oríṣiríṣi máa ẹni tó bímọ nígbà yẹn wà talabat min Ibrahim alayhis salam an yughayyiba wajhaha anha gbàyẹn lọ́wọ́ sọ pé ọmọ tó fẹ́ ṣe mi mo fẹ́ kó sí fún mi pẹ̀lú ọmọbìnrin yìí wọ́n ní pé ìfẹ́ rí máa ń règbèrègbè mi òun àtọmọ rẹ̀ ẹ̀wọ̀n nǹkan so òun náà ló fi ẹ̀mí dáadáa ló fi bẹ̀rẹ̀ àmọ́ gbà tó wá di pé nǹkan yẹn di òdodo tán tó di òdodo tó di òdodo tán ẹ̀mí rẹ̀ yí padà ó wá wò pé kí lòun lè fi prevent ara òun tóun ò fi ní máa wá ro aburú ro ọmọbìnrin yìí àti ro ọmọ rẹ̀ náà kó o fẹ̀ kàn máa rì máa àwọn méjèèjì pé gbé àwọn ọmọ yìí jìnnà wábi tó bá gbé wọn lọ fún mi ngbàtí sáárọ̀ tó sọ̀rọ̀ yìí fún anabi ibrahim anabi ibrahim wọn náà fi ọ̀rọ̀ yìí lu ọlọ́run ọba ọlọ́run ọba náà ní pé kò ṣe bẹ́ẹ̀ kọ́dọ̀ ọlọ́run darí rẹ̀ níbi tí ó gbé ọmọ náà lọ níbi tí ó gbé ọmọ náà lọ ni pé kó gbé lọ sí maka ngbà tó gbé lọ sí maka hadith yẹn gangan ń nínú sahih abdullahi ibn abbas òun ni olóńgbòrò ilátọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní anabi ní awwalu man ittakhadha awwalu man ittakhadha nisaa al-mantaqa min qibali ummu isma'il ó ní àkọ́kọ́ ẹni tó ṣe pé yóò kọ́kọ́ ròyìn ro táwọn obìnrin máa ń ró tí wọ́n ta mọ́ ìdajì ara wọn anabi ibrahim ìyàwó anabi ibrahim ti ń jẹ́ hajara ó ní kí ló fà á ó ní pé ittakhadhat mantiqa li tu'fa atharaha ala sara ipe ó ń lo ìró yẹn n tó fi lò ó ní kéńgbà tó fẹ́ jáde tí anabi Ibrahim tí ó fẹ́ mú jáde ó wá lo nítorí kí sáárọ̀ kọ́ bá rí ojú ẹsẹ̀ rẹ̀ nígbà tí ń lọ. kọ́mọ̀ bá rí ojú ẹsẹ̀ ibi tó gbà tó tí bá ti ń lọ ṣe àpé tí obìnrin bá ti ń rìn ìró wọn mọ̀ pa ojú ẹsẹ̀ rẹ̀ ló mọ̀ pa ojú ẹsẹ̀ yẹn rẹ̀ wọ́n ní summa jaa biha Ibrahim wabniha wabibniha Ismail وهي ترضعه حتى وضعها عند البيت عند ضوحة فوق زمزم في عال المسجد. gbàtọ́ wáyà ni anabi Ibrahim wá gbé Sárà ọmọ ẹ̀rẹ̀ eh, hajaro àti ọmọ rẹ̀ tí ń jẹ́ ismail ó mú àwọn méjèèjì dé maka ìgbà tó mú ọnu maka ó gbé wọn wọ ilé ọlọ́run ọba tí ń jẹ́ kaaba ní ẹgbẹ́ òkè níbi mọ́sálásí walaysa bi makkatin yawma idhin ahadun walaysa bi ama'un níjọ́ òun sì ní kò sí ẹnì kankan ní maka bí kí ọkàn gbérí lébì kan sògbà tó gbérí lé bẹ́ẹ̀ ó débẹ̀ ọkàn bá àyè òun ó sì wá gbé ọmọ yẹn síbẹ̀ ó sì ní kí ìyàwó òun náà kó òun náà máa wà ní ìyá yín kò sẹ́ni kankan tí ń gbé bẹ́ẹ̀ hatta wàdọ́ àhá ìnàm fọwọ́dọ́ àhúmá unak wọ́wọ́dọ́ àhíndaha jarban fi ìtàmọ̀rọ̀ wọ́sàkọ́ òfin ìmá ó wá gbé àwọn méjì kalẹ̀ ó ní ẹ máa wà níyàhín ó wá gbé bí àpò àpò tó ṣe pé tamar làbídùn wà ń bẹ pé àpò làbídùn ni bákan náà ó tún gbé bí garawa omi saka níta lọ rí bí omi sí bí kí ni bọ́kẹ́tì omi ó gbé kalẹ̀ omi wà ń bẹ pé ẹgbà omi rèé oúnjẹ rèé ẹ máa jẹ summa qafa Ibrahim muntaliqan ní Ibrahim anabi Ibrahim bá pẹ́yìndà ọfẹ́ máa lọ fatabi'atuhu umu ismail faqalat ya ibrahim ìyàwó rẹ̀ ń wá tẹ̀lé yẹn ni pé umu ismail ó wá tẹ̀lé ó wá ní ah ibrahim ayna tadhhab níbo ló ń lọ watatrukuna bi hadha alwadi ó wá gbé wa kalẹ̀ nínú ọ̀gbun níyà yín yẹn pé ní ààyè tó pé kò sí ẹnìkankan bẹ́ẹ̀ alladhi laysa fihi anisun wala shay' táàrẹ́ nìkankan tí ọmọ bá wá ṣe fàájì àwọn nìkan ló fẹ́ pàtì sí àyín fàkọ́lá ti lẹ́wù dhalika miraran ìsà ń sọ̀rọ̀ yẹn fún inú rìpítì rẹ̀ pé àṣìbí tó wàá fi wá sílẹ̀ ní wa ja'ala la yaltafitu ilayha anabi ibrahim kọ́ra kò wó anabi ibrahim kò dẹ̀yẹ kó tiẹ̀ wó fàkọ́lá ti lẹ́wù hajara yẹn tó wá sọ fún pé ah allah amárọ́kẹ́ bi hàdá sọ́nà ló pọ́ láṣẹ mi kò ṣe báyìí ni. kọ́ọ̀lá naam ana Ibrahim dá lóhùn pé bẹ́ẹ̀ ni ọlọ́run ní kí n bí ọ wá sí ibi ìwọ àtọmọ rẹ. kọ́ọ̀lẹ̀t obìnrin yẹn wá ní idan láyọ̀dọ̀ yìrìnà lọ ọlọ́run ní ra wa láre thumma raja'at obìnrin ajarọ̀ wá padà lẹ́yìn anabi Ibrahim ìpẹ́tọ́ wà tó ṣe pé àṣẹ tọ́lọ́wọ́n bá pa ọ́ náà nù pé kó o fi wá sí àyìn àánú sì wà ń yà yín náà nì eléyìí jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ẹni tó bá ń jẹ́ èèyàn bí tó máa ń sọ fún yàn pé àṣẹ bá nìkan yìí mùsùlùmí ètò wọn tó ń yin rẹ̀ wò má kó tó máa wẹ̀yìn wò ẹ wò ájárọ̀ ó ti mọ ọkọ tó ń ní ibi kò kí ń ṣe onífẹ̀ẹ́ ànábì ọlọ́wọ́n bá ní òun náà ti rí gbogbo àwọn ìgbésẹ̀ tí wọ́n ti ń gbé bọ̀ wá nínú sẹ̀mí ayé wọn bóyá sọ fún pé ah, ọlọ́run ní kí n gbé ọwáyà yìí lẹ́sẹ̀ kan náà ni ajárọ̀ sí padà ó sì dákẹ́ pé tọ́ ṣáàṣì ọlọ́run ni ọ̀dà mi lójú pọ́lọ́run ní ara wa láre bí mùsùlùmí ṣe máa ń rí nù bí mùsùlùmí ṣe máa ń rí nù tó má ti ní àṣẹ ọlọ́run bá ní kíní yìí ó ṣe dédé ara rẹ kò ṣe dédé ara rẹ ọgbọ́dọ̀ wá ọ̀nà tó fi jẹ́kọ̀ bára tó fi bọ́ lára mu ni. ajárọ̀ fantọ́lákọ̀ Ibrahim anabi ibrahim wá lọ hatta idha kana inda thaniya ó wá dé àyè kan tó ń pè ní thaniya yẹn ni pé ọ̀nà tí yẹn máa ń gbà jáde kú ní maka àyíṣu la yarawnahu láyé tó ṣe pé ẹnìkan kan ò lè rí istaqbala bi wajhihi albayta gbàyẹn lọ́wọ́ dájú kọ kàába ìgbà náà ni ó dájú kọ kàába summa da'a bi awla'i da'awatin wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn àdúrà yìí àdúrà yẹn ni pé rabbana inni askantu min dhurriyyati biwa'din ghayri zi zar'in inda baytikal muharram rabbana lituqimu s-salah waj'al af'idata minan nas ta'wi ilayhim warzuqhum mina th-thamarati yashkurun. ó ní ọlọ́run o inni askantu min dhurriyati ike mo gba àwọn mọ̀lẹ́bí mi tì sí àyín mo gbé wọn tì biwadin ghayri zi zar'in inú ọ̀gbun àyè tó ṣe pé kò sí irúgbìn irúgbìn ewu ń bẹ inda baytikal muharram nílé rẹ tó jẹ́ ilé alápọ̀nlé rabbana olúwa ò tí fi gbé wọn yá yìí lituqimu sọ̀la liyuqimu sọ̀la kírun ni waj'al afidata minan nas anabi ibrahim wa bẹ̀rẹ̀ sí ní bẹ lọ́hùn níbi ọlọ́hùn o àmọ́ mo fẹ́ kí ẹ̀mí àwọn èèyàn táwí ilayhim kọ́ máa wá sọ́dọ̀ wọn káwọn èèyàn máa wá sí àyín warzuqhum minas samarat àwọn èso èso tí wọ́n máa jẹ ọlọ́run bá mi ṣe fún wọn la'allahum yashkurun kó máa lè jẹ́ ẹni tí ó padà máa dúpẹ́ fún ọlọ́run ọba náà anabi ibrahim bẹ ọlọ́run lẹ́yìn ìgbà tó gbé wọn kalẹ̀ tán tóun náà ti wá pẹ́yìn ìdá tó ti rìn jáde kó nínú ìlú nínú Mẹ́kà wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àdúrà yẹn tọ́ gbàtà ní Ibrahim sàdúrà yìí tán fàja'ala ummu Ismail tarfa'u ẹni turdi'u Ismail turdi'u Ismail wa tashrab min dhalika ó ń fún yẹn ní Hajarọ ń fún Ismail ní ọmú bákan náà ń tún fún ní omi mu hatta ìdá nafada máa fi siqa omi tí wọ́n á bù sínú abọ́ àbí nínú bọ́kẹ́tì omi tán gbàtómi tán atishat wa atisha ibnuha ògbẹ́ngbẹ́ ajara bẹ́ẹ̀ náà ni ògbẹ́ngbẹ́ ismail ọmọ rẹ̀ wa ja'alat tanzuru ilayhi yatalawwa wọ́n wá ń wu ọmọ rẹ̀ yẹn ọmọ rẹ̀ yẹn wá ń yí lẹ́lẹ́ nínú ìpẹ́ sàpọ̀mọ kékeré tí ògbẹ́ ti ògbẹ́ ti gbẹ́ wọ́n ń yí fantalaqat qara'iyatan an tanzur ilayhi akíní ẹ̀ wá ní ajára náà lára ìpè á ìlẹ̀ máa wú ọmọ yìí báyìí lónà wa bẹ̀rẹ̀ sí ní rìn káàkiri wọ́n rìn káàkiri ìgbà tí wọ́n rìn káàkiri fawajadat sẹ̀lẹ̀ sọ́fà jabalin fil ardi yaliha ìgbà tí ìrìn káàkiri wá rí òkè kan òkè yẹn ni òkè tí ń jẹ́ sọ̀fà bó ṣe di pé faqamat alayhi ó bá gun rí òkè yẹn lọ thumma istaqbalat alwadiya tanzur hal tara ahdan ó wá ń yọjú o ń yọjú o inú ìlú kàkẹ́ inú ibi eré òkè tó wà wá ń yọjú o bí tí ń wò lọ ní orí ọ̀dàn fílí lọ gbáà yàbí mo lè rí yẹn níbẹ̀ nìyẹn bóyá ti máa rí yàn tó wọn tẹ lọ lè bá tó wọn tọrọ mi lọ́wọ́ rẹ̀ falam tara ahadan obìnrin yẹn ò rẹ́ nìkan kan tọ́ fa abatat mina sọ́fà ó tún sọ̀kalẹ̀ kó níbi sọ̀fà hatta idha balaga batna alwadi ó wá bu wà nínú kòtò kan gbàtó bu wọnú kòtò yẹn rafa'at turuqa na taraf dhira'iya ó tún gbogbo àwọn. رفعت طرق طرف دراية أو ثم سمت ثم سمت سعي الإنسان سعت سعي الإنسان المجهود gbàtọ́ owó ẹgbẹ́ tó rẹ́ nìkan kan ló bá bẹ̀rẹ̀ sí ní sá eré eré bí ẹni tí ìdààmú ti bá hatta jawazat alwadiya wọ́n wá kọjá gbogbo inú kòtò yẹn ثم أتت al فقامت عليها. alayha ìgbà tó tún débi marwa ọgùn eré marwa yẹn náà bí kí yọ dààmú nǹkan sáré kí nítorí pé ah òǹgbẹ ní gbé ọmọ mi yìí ọmọ ní yí lẹ tí òǹgbẹ ń dààmú rẹ yìí ìgbà di pé ó sáré o lọ wà náà rọrọ tẹlẹtàrọ ahidan ó tún wo pa bóun tó lè rẹ́ni kankan lérí òkè kejì náà sẹ́yìn pé sọ̀fà òkè kan ni marwa òkè kan ni kó wá jẹ pé ilẹ̀ lẹ̀ lọ nísàlẹ̀ rẹ̀ tóun èsókè ọ̀nà ibi tí ẹ̀ lè gbà kọjá ń bẹ níbẹ̀ àárín ibẹ̀ ní tí wọ́n ń sáré kí ń sáré kí pé àá ah, ah, wọ́n lám tọrọ ahadan gbà tó gun sọ̀fà tó gun mọ́lúwà náà kò rẹ́ni kankan fàfà alẹ́sìdálìkà sábà amarat ó wá ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mejì bí ṣe ń sáré lọ ní sáré bọ̀ sáré lọ sáré bọ̀ sáré lọ sáré bọ̀ sáré lọ sáré bọ̀ ó wá pé méje ibnu abbas nínú sahih bukhari kólá nàbí sọ fáwọn pé fàdálìkà sáàyò nas baynahuma ó lé lè wá di ààrẹ táwọn èèyàn máa ń sátán bá lọ sí hajj láàrin sọ̀fà àti marwa ṣe àpò tá a bá bẹ̀rẹ̀ láti sọ̀fà ẹ parí alákọ̀ọ́kọ́ sí marwa ọjọ́ one ẹ parí ẹlẹ́kejì sí sọ̀fà ó di méjì ẹ parí ẹlẹ́kẹta sí marwa sí marwa ó di mẹ́ta ẹ tún wá lẹ́kẹrin ẹ tún wá lẹ́karùn ẹ wá lẹ́kẹfà ní marwa lẹ́nu rẹ parí ẹlẹ́kejì sí gẹ́gẹ́ bí ìyá anabi ismail hajaro bó ṣe sá eré ìlélẹ́ yìí náà ló di ntí apàdà fi ń ṣe hajj eléyìí nìsín ẹ̀rí pé ari fi rinlẹ̀ torí àwọn ọ̀tàn tó bá ti jẹ́ ìtàn àjàntí ele tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ nínú ẹ̀sìn nínú hadith anabi sallallahu alayhi wa sallam alùsùnù nígbà alùsùnù sì ní bá wọn wí àmì lẹ́yìn wí hadith tó wà nínú bukhari tó wà nínú Sahihu Muslim ni náà ni à ń ka tó sì jẹ́ àdéhìsì ìtàn tọ́ anabi sallallahu alayhi wa sallam qul falamma ashra'at al-marwa sami'at sawtan onígbà tí anabi sallallahu alayhi wa sallam tó wá dé marwa ibẹ̀ ló ti wá hajaru alayhi salam hajaru anabi nígbà tí hajaru tó dé marwa sami'at sawtan lọ́ba ń gbóhùn kan faqalat sah ó wá sọ pé farabalẹ̀ turidu nafsaha yẹn pé ń bára rẹ̀ wí gbà tó gbóhùn ó wá sọ pé eh jẹun fara mi balẹ̀ o kí ni ń ṣẹlẹ̀ kí ni ń gbọ́ yìí summa tasama'at ó wá dẹ̀tí gbọ́ dáadáa fasẹ́mi àti aidan ó tún wá gbọ́ tí ohun yẹn tún wá lẹ́ẹ̀kan sí faqalat ohun yẹn sọ pé qad asma'at in kana indaka gawath ó ní o ti gbọ́ báyìí ó ní kọ́dé asmaitu obìnrin ẹni sọ bẹ́ẹ̀ o pé mo ti gbọ́ nkánà indaka gawas tó apọ̀ bá ní ìrànwọ́ kan tó lè ṣe fún mi ẹni pé níbi ohun tí ń gbọ́ yìí fa idha hiya bil malak lọ́ba di pé malayika kan ní ń gbọ́ ohun rẹ̀ níbi riwaya mi wọ́n ní pé malayika jibril inú ní ń gbọ́ ohun inda mawdi inda mawdu'i samsam yẹn ni pé níbi àyè tí ń jẹ́ àyè samsam fàbáàtà bí àkọ́bìhí àwòkọ́ làbìjànà ìhì ó ní ní màláìkà yẹn olówó ń fi gìgísẹ̀ rẹ̀ ó wá fi ń gbẹ ilẹ̀ lẹ̀ níbi ìwáyà mi wọ́n ní ìyẹ́ rẹ̀ náà ni ó fi ń gbẹ́lẹ̀ hátà ọ̀dọ̀ náà bá rí pé omi ń jáde níbí láti mọ̀ pé àṣírí tọ̀táwọn yẹn máa ń sọ ikú anabi ismail gbà tí ń ké nífẹsẹ̀ ìjànlẹ̀ nífẹsẹ̀ ìjànlẹ̀ náà ni omi kan ń sẹ́ni ìtàn wọn lẹ́sẹ̀ ńlẹ̀ o ìtọ́ lẹ́sẹ̀ ńlẹ̀ lélẹ́yìí malaika jibril òun ni ó ń fi gìgísẹ̀ gbẹ́ ilẹ̀ lẹ̀ àbí ìyẹ́ rẹ̀ ó kìbọ̀ lẹ́lẹ̀ ló fi ń gbẹ omi jáde lómi bá yọ fàjà ẹlẹ́ ti tẹ̀ ni arábìnrin yẹn bá ń fọwọ́ kan omi ń gbé eh omi wàtẹ̀kùlù yẹni biyẹ́dì ha akada nfọwọ́bù wàjà ala tagrif minalma fi sèkáyà wàhùwà yakulu bàdàmà wàhùwà yafuru bàdàmà tagrif yẹni pé bí sẹ́ nfọwọ́bù ní bù mu omi yẹn ó tún sun jáde yóò tún bu yóò tún bu mu yóò tún sun jáde wọ́n ní ibnu abbas wa ní anabi sallallahu alayhi wa sallam sọ báyìí pé yarhamallahu imma umma ismail anabi ni ọlọ́nkọ́ba kẹ́yà ismail láwùtára kat zamzam tó a kó bá fi zamzam yẹn lẹ́ njọ́ yẹn ni aw qala abánabi sọ pé laulam taghrif minal ma tó ẹ pé kò bá máa bu omi yẹn mu ni làkàna ti zamzam aynan mu'ina yẹn ni pé zamzam kò bá máa sàn ni kò ní jẹ́ kójú kan yẹn ni ọ wà yóò máa sàn káàkiri gẹ́gẹ́ bí àwọn omi ṣe máa ń sàn. kọ́l ó ní fasharibat wa ardọ̀ àti waladaha òun mu lẹ́yìn náà ó sì fún ọmọ rẹ̀ mu. faqala laha al-malak màláìka wọn sọ fún pé la takhtafi ad-day'a la takhafi ad-day'a má bẹ̀rù ipò rárẹ̀ níbi tó wà yìí fa inna hauna bayta Allah ibi ìnílẹ̀ ọlọ́wọ́ bá wà yabuni hadha al-gulam ọmọ yìí ni ó ma wa abuhu àti bàbá rẹ̀ ọmọ yìí àti bàbá rẹ̀ àwọn ni wọ́n padà kọ́ fa inna Allah la yudayyi'u ahlahu ẹni tó bá sì ti dé ìtòsí ilé rẹ̀ tí ń jẹ́ ara ilé ọlọ́run ọlọ́run ní rúntàn láre inú Bukhari wọ́n ní wa kana al-baytu murtafi'an anil ardi karrabiya wọ́n ní ilé yẹn nígbà yẹn ilé tí màláíkà náwó sí wọ́n ní ààyè yẹn ó ga sókè díẹ̀ ó dà gẹ́gẹ́ bí tó máa ń pè ní rọ́bíà wọ́n náà ní etúlẹ̀ òkìtì ṣe àmọ́ òkìtì kí n táwọn àwọn tó bá máa ń ti ẹ̀fọ́ tí wọ́n ra ṣe rogodo tí ó ga sókè ju àwọn yòókù rẹ̀ lọ wọ́n ní bí ilẹ̀ ń ṣe rí nù. tí asuyul kódà tí ó jọ ẹni kí àgbàrá àgbàrá máa ń sàn níbẹ̀ fatakodo anyemi ni yi wà ń ṣe má lè yí yọkẹ́ gbẹgbẹgbẹ rẹ ni àgbàrá ò ní lè gun eré òkìtì òun fakanet kẹdẹ́lìkì wọ́n ní bí ó ṣe wá wà nù hatta marrat bihim rufqatan min jarihim làwọn kan wá bá wọn àwọn alábàárìn kan àwọn tán jẹ́ onírìn àjò wọ́n bá wá sí tòsí ibi tí wọ́n wà aw ahlu baytin àbáwọn tí wọ́n ń jẹ́ aládùúgbò wọn táwọn náà ń bẹ nítòsí ayé wọn ngbàtọ́ wá muqbilina an tariqin kẹ̀dá àti ibi tó ti wá ní ìlú tí ń jẹ́ kẹ̀dá bẹ̀rẹ̀ jìnnà fanazalu fi asfal maka wọ́n á sọ̀kalẹ̀ sí ẹ̀gbẹ́ maka fara awutọ́ iran yẹni aidan wọ́n á rí pé ẹyẹ ẹyẹ ń fò àwọn ẹyẹ ń péjọ sáàrin kan bó ṣe wá wò pé ah bí tá ti ń rí ẹyẹ tó pọ̀ yìí wọn kò yà inna hadha at-ta'ir la yazuru ala ma'in àwọn yẹn táwọn rí yìí o tẹ́ẹ̀bẹ̀rẹ̀ rí o tó bá pọ̀ láyè kan omi wà láyè wọn nù so wọn ń tọ wọn ń tọ eh, àyè ń wá wọn ní lè ahdina bi adal wadi wà má fi ìmà wọn wọn tó ti dá wọn lójú pé àyè yìí kò sómi ń bẹ àwọn òru mi ń bẹ rí àmọ́ pẹ̀lú ẹgbẹ́ táwọn rí yìí ó dàbí ẹni pé bóyá omi ti wà ń bẹ̀ nù fa arsalu jariyan tó bá rìn ẹnìkan lọ pé kọ́lọ̀ lè wù bẹ̀ wò wajarayna lẹ́nu yẹn bá lọ fa idha bilma náà rí omi níbi ayé wọn gbàtọ́rọ́ mi farajà u fa akhbaru um bilma wa akbalu àwọn táwọn wá lọ́wọ́ sọ fún ọ pé amòrò mi ní ibi tí a wà yìí kọ́ọ̀lù anabi sọ pé wa umu ismail indalma ìyá ismail òun ló sì wà níbi omi yẹn sàpójú rẹ lómi ó fi ṣẹlẹ̀ omi ìpòhùn ló ní omi fàkọ́ọ̀lù àwọn tí wọ́n ń rìnrìn àjò wọn bọ̀ láti jìnnàjìnnà náà wá sọ fún ìyá ismail pé àtàzẹ̀nìínà lánà ananzila indak tí o lè jẹ́ ká máa bọ́ gbé lẹ́gbẹ̀gbẹ́ rẹ̀ kọ́ọ̀lù àti náà oníkòsí tó burú bẹ́ẹ̀ ẹ lè bá mi gbé àmọ́. ويعني ولكن ولكن لا حق لكم في الماء عندنا àmọ́ o ẹ bá mi ní omi yìí o àwa la lómi wa o kọ́ọ́lù na'am. àwọn náà ní bẹ́ẹ̀ ni sòwò mi pé ìyẹn máa ń gbọ́n nítorí o bá ní tẹ́nìkan bá dé tó bá fẹ́ bọ́ lò ń bẹ̀ tètè jẹ́ kó yé pé á oko ní bẹ kọ́mọ̀ ní ti bàbá ní kíní kan àbí wọ́n ti ń pè kọ́mọ̀ ní la kí oko ní bàbá kọ́mọ̀ ní àlà láàrin bá ẹ̀hẹ́n kọ́mọ́ làálà láàrin bàbá àtọ́mọ́ so pé èmi lómi yìí àwọn náà níbẹ̀ ni àmà bẹ́ẹ̀ so ìyẹn máa ń kẹ́kọ̀ọ́ oríṣiríṣi nípa ìṣẹ̀mí ayé àwọn ànábì ọlọ́run ọba ni àbí ìtàn tá a bá ń kọ́ náà ni gbogbo nǹkan tí yẹn bá ní ìyẹn máa ń jẹ́ kí bọ́lá ju bá ti ṣe mọ́ lè yóò ṣe jẹ́ kí àpẹẹrẹ ìṣàmì pé mi ni mo ní nǹkan yìí jí kó máa ma torí pé kí ni kọ́ padà wá di wàhálà tó bá di ọjọ́ iwájú ẹsẹ̀kẹsẹ̀ tí Hajarọ ń gbà wọ́n láàyè nínú sì ń fi àlàálẹ̀ pọ̀ pé omi yìí o ẹ̀ mọ́ ń parẹ́ o àwọn náà ní bẹ́ẹ̀ ni àmọ́ bẹ́ẹ̀ lóòótọ́ tọ̀. qala Abdullahi ibn Abbas Abdullahi ibn Abbas ni qala nabi sallallahu alayhi wa sallam oní anabi sallallahu alayhi wa sallam ó sọ fún wa pé fa alfa dhalika umma Ismail wa iya tuhibbu tuhibbu al-uns wọ́n ní ó wá di pé ìyá Ismail ó wá ti ń nífẹ̀ẹ́ ìmáa ṣe fàájì pẹ̀lú àwọn èèyàn fanazalu àwọn ènìyàn wá jókòó tì í wa arsalu ila ahlihim wọ́n padà sílùú wọn àwọn tó wá bá lálejò wọn gbàtọ́ padà sílùú wọn fanazalu ma'ahum àwọn náà bá di pé gbogbo wa kura wọn wá hatta idha ahlu abiyat minihum gbogbo àwọn aráalé wọn ni wọ́n darí wá wa shabbal gulam gbàtóyà ni anabi ismail ọwọ́ dọ̀dọ̀ wa ta'allama al-arabiyyata minihum àwọn ènìyàn wa kọ́ ní larubawa sẹ̀gbọ́njọ́ ń gbé papọ̀ ó ti wá gbọ́ larubawa ó mi pé ìyá anabi ibrahim ìyàwó anabi ibrahim ti ń jẹ́ hajara àtànabi ibrahim gangan àwọn ò kì í ṣe larubawa tẹ́lẹ̀tẹ́lẹ̀ wíwá tó wá sí tó gbọ́mọ òun síbẹ̀ èdè tí ìyá rẹ̀ ń gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní sọ sí àwọn gbà táwọn èèyàn dé tí wọ́n bá wọn gbèlú àwọn lárúbáwá ni wọ́n wá náà bá wọn gbénu ibẹ̀ ló fi di pé òun náà gbọ́ lárúbáwá ṣùgbọ́n tó di kó ń gbọ́ lárúbáwá ló bá padà wò pé ah ó padà wá ìyẹn lára àwọn ó padà nìkan ní ara wa àwọn àwọn Lárúbáwá wọn anabi Ismail ọfẹ nìkan lára wọn tọ wàmẹtẹt umu Ismail ìyá Ismail padà wá kú yẹn ni pé hajarọ fàjà Ibrahim bàdà má tẹzógo má tẹzẹwàjà Ismail bìtọ́ni in tarakẹ́tù gbàtóyà ni anabi Ibrahim wá dé yẹn ni pé ó lọ gbá kó padà wá mọ́ ọba ìṣẹ́ ọlọ́wọ́n ọba lọ gbàtó padà wá dé ó di pé anabi ismail ó ti fẹ́yàwó so ìgbà tó dé wàlám yẹjì ismail ó bẹ̀rẹ̀ ismail pé ismail mọ̀ wá kọba lé ìyàwó rẹ̀ lọ́ba fasala imratahu anhu ó wá béèrè lọ́wọ́ rẹ̀ pé ismail ńkọ́ faqalat obìnrin wa dá lóhùn pé kharaja yabtagil lana ó lọ lè wá nǹkan tá a jẹ wá fún wa ni summa sa'alaha anabi ibrahim wa bi ismail ó bi ìyàwó rẹ̀ ana aishi im wa ai etihim pé báwo lẹ ṣe ń jẹun báwo ni ṣe sí iṣẹ́ wa dáadáa faqalat obìnrin wa ní nánú bi sharrin a ah, ìyà ń jẹ wá nánú fi dikin wa shiddatin ìṣòro yìí pọ̀ ìnira yìí ní agbára ní àsìkò yìí wa shakat ilayhi ó sá sọ àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ náà lọ sọ pé ọkọ wo ìtọ́jú wa àdánwò lákan lára obìnrin lára ọkùnrin yìí qal ni ana Ibrahim wa ni fa idha jaa zawjuk tí ọkọ rẹ bá ti dé faqra'i alayhi salam bá kí lẹ́yìn náà wa quli lahu kọ́ wa sọ fún pé yughayyiru atabata babihi kọ́ pààrọ̀ lẹ́kùnlé rẹ̀ ẹ sọ fún pé kọ́ pààrọ̀ lẹ́kùnlé rẹ̀ yìí ṣó ti gbọ́ ó ní òun ti gbọ́ n kì lẹ́kùn yìí lẹ́kùn yìí ọ̀dà dáadáa mọ́ ó bá ní mo ti gbọ́ falamma ja ismail gbàtà nàbí ismail dé ka annahu anisa shay'an ó fura mọ̀ kankan pé ṣé ó sì ń kankan qala hal ahadin ṣé ẹnìkan kọ̀ wá kọ̀ wá mi wá faqalat na'am ó ní bẹ́ẹ̀ ni ẹnìkan wá ja'ana shaykhun ó ní bàbá arúgbó kan wá kadha wa kadha ojú rẹ̀ pé bó ṣe rí bó ṣe rí bó ṣe rí bó ṣe rí gbà tó júwe rẹ̀ fàṣà ẹlẹ́ni ank ó béèrè nípa pé bó ló ṣe wà fàkìbárì tó hu mọ́ á sọ gbogbo ohun ń ṣẹlẹ̀ fún tó fàṣà ẹlẹ́ni kẹ́yìfà àìṣúná ó bí wá pé bó ní sẹ̀mí ayé wa sáńgbádùn fàkìbárì tó ànàfi juhudin wà ṣídà mọ́ á sọ pé ah, eh, àsìkò yìí le ìnira ń bá wa kọ́ọ̀lá ọwọ́ ní fàál àwùsọ́ kàbíṣẹ́yìn anabi ismail ismail wa ní ṣé bàbá yẹn sọ̀rọ̀ kan fún ọ kalẹ̀ wọn ni qalat ndókà wí fún mi pé naam ó sọ̀rọ̀ fún mi amarani ó sọ fún mi pé an aqra'u alayka salam ó ní kí n máa kí ọ wa yaqulu lak ó ní kí n tó wá sọ fún ọ pé ghayyir atabata babik ó yí lẹ̀kùn ojú ọ̀nà rẹ̀ yìí ó ní rẹ̀ kó parọ́ rẹ̀ qal ana ibrahim wa ni pé dhaka abi ní bàbá mi lórí òun bàbá mi ló mi wá òun wa qad amarani an ufariqak fa alihiki bi ahlik ó ní kí n fi ọ́ lẹ́nu máa lọ so ẹ̀kọ́ bíi náà ni pé tí ìnira bá ti ń ṣẹlẹ̀ síyàn tí ìnira bá ń ṣẹlẹ̀ síyàn ìyẹn máa ń jẹ́ tí máa ń ní àfaradà téèyàn bá tiẹ̀ pariwo kìí ṣe àkọ́kọ́ náà ni yóò kọ́ máa pariwo lẹ́yìn náà kò dáa kéèyàn jẹ́ kí ìyà àbí ìnira kọ́ hàn lójú yàn anabi sallallahu alaihi wasallam nípa ẹni tó bá ṣe pé ìyá bá máa ń hàn ní tó pé ẹlòmíì ẹni tó pé òṣì rẹ̀ ẹni tí ò bá ní àfaradà òṣì rẹ̀ ẹ máa rí lójú rẹ̀ báyìí ni ẹ máa rí o tẹ́ bá ṣe lẹ́nu kí ah ìyá ń jẹ lágbájá torí pé kí ni yóò sáré máa tó fotofotofotofotofotofotò ní ọ̀sáré máa tó sórí ẹ̀ lélẹ́yìí sùyẹ́ máa ní àfaradà àìláfaradà òun ló kó bá arábìnrin ìyàwó Ismail àkọ́kọ́ yìí pé á ah, ajẹ́ pé wọ̀nyí ò síbi ṣe ìyàwó dáadáa gbàtó yà nàbí Ismail alayhi salam ó wá tó fẹ́ ìyàwó mi gbàtó tó yá tó pẹ́ bàbá yìí tó wá gbàtó bàbá tó wá ó tó wá wo ànábì Ismail ó ní gbàtó tó bá ọbọ̀hún náà ó ní kayfa antum báwo lè ṣe wà ó dá lóhùn pé àwà dáadáa wàsàálà ana àyíṣihim wà àyíhàtìhim ó ní bóòlù ẹsẹ̀ ń ṣẹ̀mí bóòlù ẹsẹ̀ ń jẹ bóòlù ẹsẹ̀ ń ṣẹ̀mí ayé á gbogbo nǹkan bóòlù aṣọ àríbáyìí faqalat obìnrin yẹn wá dáa lóhùn pé nánú bi khairin wa si'atin àwà dáadáa àláfíà àwà pẹ̀lú àláfíà ìrọ̀rùn là ń lò wa asnat ala Allah azza wa jal ó lè adúpẹ́ fọlọ́hún. faqala faqala ma ta'amukum bàbá àwọn tó bí pé kílẹ̀ ń jẹ faqala tí wọ́n ní àmà ń jẹran wa ma kílẹ̀ máa ń mu qala alma olómi là máa ń mu qala àwọn ni allahumma barik lahum fil lahmi wal ma ni ọlọ́wọ́ bá mi falbarika sí oúnjẹ wọn tí wọ́n ń jẹ tó ipẹ́ ẹran náà wọ́n ń jẹ ìyá tó mi bá mi falbarika sí fún wa tó mi pé ṣe àwọn kò sí irúgbìn níbẹ̀ kò sí nǹkan kan níbẹ̀ ọdẹ tó bá lò léde tó bá pẹran náà ni náà ni wọ́n ń jẹ so wọ́n sì mu omi zemzem sí wọ́n abẹ́rẹ́ òun pé kọ́lọ́kọ́ bá wọn fi àlùbáríkà sí tọ́ anabi sallallahu alayhi wa sallam ní pé lam yakun lahu yawma idhin habbun yẹni pé kò sí àwọn nǹkan tó jẹ́ nǹkan wúrú níjọ́ yìí ni walau kana lahu habbun lada'a lahu fi tó a kan bá ní àwọn nǹkan wúrú tí wọ́n ń jẹ ni bí wọ́n ní iná bọ̀ àbí bí yangan àbí nǹkan kan ọba ní kọ́lọ̀ kó fi àlùbáríkà sí kò sí níjọ́ yẹn qal wọn ni fahadha oni fahuma la yakhlu alayhima ahadun bighayri yani bighayri makka illa lam yuwafiqa illa lam illa lam yuwafiqa gbogbo ẹni tó bá wá maka tó bá wá síbi àyè yẹn n táwọn náà ń bá wọn jẹ náà nìyẹn kò sí nǹkan mi qal anabi ibrahim wa ni fa idha jaa zawjuk tọkọ ti dé fakọrọ yìí alayhi salam bá mi kí bó ta alákọ̀ọ́kọ́ náà kalẹ̀ lẹ́yìn náà wọ́n mú i bá ń sọ fún yuthabitu atabata aw bi sabti atabata baabihi pé kó tún kó jẹ́ kí ẹnì yìí pé lẹ́kùn rẹ̀ yìí lẹ́kùn rẹ̀ yìí ó fẹsẹ̀ múlẹ̀ dáadáa sọ fún bẹ́ẹ̀ tó bá ti dé ipe lẹ́kùn rẹ̀ yìí á ó múlẹ̀ dáadáa falamma ismail bàtà nàbí ismail dé ó ní al ataka ó bí ìyàwó pé ǹjọ́ rẹ́ nìkan kan tó wá bọ̀ qalat na'am ó ní bẹ́ẹ̀ ni ó ní àtàna sheikhun hasan al-ayha ní bàbá kan wá bàbá yẹn bí mo ṣe rí gan bàbá yẹn á ah, ó da ó dùn rí wà á sọ́nà tí àwọn lè yìí ó ní bàbá dáadáa ni fasa'ala ni anki wa akhbartu ó béèrè pé wọn kọ́ mo sọ pọ̀ jáde fasa'ala ni kayfa aishina ó ní báwo la ṣe ń sẹ̀mí fa akhbartu ana bi khair mo la wà dáadáa qala wọn ni fàwùsọ́ọ̀kà bí ṣe yìí fàwùsọ́ọ̀kà bí ṣe yìí sí kò sọ kankan fún wọn ni qalat na'am olùsọ ah, fún mi oni wa yukiruka salam oni makiyo wa ya'muruka an tuthabbita atabata baitik oni torí lẹ̀kùnrẹ̀ yìí kò filẹ̀ bẹ́ẹ̀ qala wa ni dhaka abi oni bàbá mi nìyẹn wa anta al'ataba ìwọ gangan ni lẹ̀kùn ti ń amaroni an amsakik oni kí n gbá ọmú dáadáa nù anabi sọ̀sọ́lá mi kò súnmọ́ lábìsí ánìwọ̀n máa ń lẹ́yìn ìgbà yẹn àná Ibrahim ó tún lọ lẹ́lẹ̀kẹta ó pẹ́ kò tí wàá bá wọn súnmọ́ já ba'da dhalika gbà tó wá tó padà dé wọ Ismail yaburi nablen ó wá rí pé Ismail ń gbẹ́ kíní ọrùn ọfà ọmọ ọfà tó máa fi ń ta mọ́ ẹranko ń gbẹ lọ́wọ́ tahta dáwò dáwò hatin qariban min zamzam lẹ́gbẹ̀ẹ́ àyè kan ó súnmọ́ zamzam falamma ra'ahu ìgbà tó di pé anabi ibrahim torí eh, ismail torí bàbá rẹ̀ qama ilayhi ọlọ́pàdé bàbá rẹ̀ ó di lọ́lẹ́ pàbí bàbá rẹ̀ fasọ́nà kama yasna olùwálid bilwalad walwalad bilwalid wọn wá ṣe bí baba ṣe máa ń ṣe pẹ̀lú ọmọ bọ́mọ náà ṣe máa ń ṣe pẹ̀lú baba nìkan jọ kíra wọn wọ́n jọ ṣe dáadáa láàrin ara wọn wọ́n sọ̀rọ̀ oríṣiríṣi ẹ bíi qama ilayhi ó dìde lọ pàdé ẹ̀ ìdìde fún yẹn wọn òun ni ọ̀dà kẹ́nìkan ọ̀bọ̀ àrísì kí wá ìdìdú wọn lé yóò ní ọ̀dà náà ní anabi sallallahu alaihi wasallam ọkọ̀ àwọn sọ̀rọ̀ ní anabi máa ń kọ̀ ń gbé kẹ́nìkan ọ̀bọ̀ kẹ́ wá dìde dúró wọn ní kúrò àwọn ọmọ lójú anabi pa anabi máa ojú rẹ̀ máa change àmọ́ kí ó dìde lọ pàdé èèyàn ìyẹn ò ṣe nǹkan kan sínú hadith yìí nu Bukhari àti Muslim ló wà ọkùnrin náà ọkùnrin tó máa ń sọ kàtàkàtà yìí ó tó ní kọ́dà kọ́ lọ dídọ́ pàdé ẹ̀yìn náà orí kò sí yìí òun náà yàá ní ẹ̀ka tíra ni tábà tó sọ átàrò Abdullahi bin Mas'ud tó kí wọ́n wà ní máa ń kà á yóò ní ẹ̀ eh, irọ́ kò jẹ́ báwọn iná tó ní o inú àdìsí anabi sallallahu alaihi wasallam anabi ní sọ tó ṣẹlẹ̀ láàrin anabi Ismail àti anabi Ibrahim. qala ó ní anabi wa sọ eh, ismail anabi eh, ibrahim wa ni ya ismail ìwọ ọmọ mi ismail tọ inna allah amarani bi amrin ọlọ́run pa mí láṣẹ qal anabi ismail ni fasma ma fasna ma amaraka bihi rabbuk ṣe ń tọ́lọ́run bá pọ́ láṣẹ ọwọ́ ni watu'inuni sóòràn mi lọ́wọ́ mi lọ́wọ́ qala ó ní ah, kí ló dé ní ràn lọ́wọ́ wà ń قال فإن الله أمرني أن أبنيها هنا بيتا قل الله لك قيلك سيعي أشلون وأشار إلى أكمة مرتفعة على ما حولها وأن وسي ilẹ̀ tí asọ́lẹ̀ kan pé ilẹ̀ òkìtì tó dága sókè òun oníbẹ̀ gangan náà lọ́wọ́ bá ní kí n kọ́ kọ́l anábìíní fàyín dáadáa rafa'a alqawa'ida min albayt ìgbà yẹn wá fi òpó sí ilé kaaba wa ja'ala ismail ya'ti bil hijara anabi ismail wà lọ́lẹ̀ ń gbé òkúta wá wa ibrahim yabni anabi ismail ń gbé òkúta wá anabi ibrahim ń ma yẹn pé ọmọ ń gbé òkúta bàbá ń ma hatta ìdàrẹ́tàfà albinau tó fi di pé ilé yẹn wá ga já abẹ́ hadha alhajar gbàyìnà wá mú òkúta yẹn hajar al-aswad fàwọn àdán àwùlẹ̀hù wọn gbé kalẹ̀ faqama alayhi ó wá dólórí rẹ̀ wa huwa yabni anabi ibrahim ma wa ismail yunawilu hil ijara anabi ismail olùhún fún ní ti fi ma òkúta àti yẹ̀pẹ̀ wọ́n mọ yakulan bí wọ́n ṣe mọ́ lọ́wọ́ ni wọ́n sọ pé rabbana taqabbal minna innaka anta as-sami'ul eléyìí ni àlàyé nípa wa idh yarfa'u ibrahim alqawahida min wa ismailu. يرفع إبراهيم القواعد قواعد من البيت وإسماعيل ربنا ربنا تقبل منا إنك أنت السميع العليم نعم قال أنا بواني فجعل يبنيان حتى يدوروا حتى يدور حول الكعبة وهما يقولان ربنا تقبل منا إنك أنت السميع العليم صامي جبس قولي يتا وابرسن يكاري وانسقوا ربنا تقبل منا إنك أنت السميع العليم كلا قطع في قوم بلي ونكتين بانشين كتنجين كعبادة ari kulu ọba kọ anabi ibrahim lásẹ bí kò fikini láti fi tẹ̀lé àṣẹ òun ọba ó sì ṣe tán kọ́mọ ijó ló wá bẹ̀rẹ̀ báyìí àbí ayọ̀ ló wá bẹ̀rẹ̀ bóyá ni pé àbí fàárí ló bẹ̀rẹ̀ pé ó kọ́ wa wọnú tán báyìí ó kọ́ wọ̀ parẹ́ mọ́ adúpẹ́ fọlọ́wọ́n àṣìntà ní kórìíṣe ní ti tó ń sọ náà ni pé ẹ̀rú tó ń bà níbi ọlọ́nkọlọ́wọ́n taqabbal minna ẹ̀ eh, ń tà ṣe yìí ọlọ́run mọ́sàájì kọ́ jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ rẹ̀ innaka anta samiul Ali, wọlọba tó ń gbọ́ tó sì mọ gbogbo nǹkan sọlọ nǹkan mọ ṣàgbà gbogbo nǹkan tó máa ń jẹ ìbáàdà wa. n tó fa ta fi mú àdìsí wa látòkè òun náà ni pé kó ba lè yé wa pé kì ṣe gbogbo tán iná ni a lè sọ pé rọ ni so torí ẹlòmí ọmọ wọn pé a ah, àwọn alùsùnà wọn tó ń gba ìtàn gbọ́n máa náà gbogbo nàlẹ́ wọn kò nírọ́ a kò gbogbo ìtàn nírọ́ ìtí ò bá ti ní sanad ìtàn tó bá ti ní sánẹ́ẹ̀dì dandan ni kí ẹni tó bá jẹ́ mùsùlùmí pàtàkì lọ́ka tẹ̀lá tó lálẹ́ sunna ó gbọ́dọ̀ gbá gbọ́ ni so eléyìí ni ntí a rí ní tó ní ṣe pẹ̀lú ìtàn anabi ibrahim nípa ilé tó kọ́ hadha wa sallallahu ala wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid naam. salaamaleykum. wa aleykum salaam. olùbẹ̀rẹ̀ ni ustaz ẹ jọ̀wọ́ ìjó tọ́ fún àwa tí à ń gun ọ̀kadà láti máa gbé àwọn obìnrin lórí ọ̀kadà nítorí pé pé ọ̀pọ̀lọpọ̀ majority àwọn tó ń gun ọ̀kadà nísìnyí àwọn obìnrin ni tàbí àwọn obìnrin tí wọ́n ń fa ọmọ kéékèèké dání tí ó jókòó sáàrin agbèrè méjì wa àbí àwọn àgbàlagbà. ṣẹ́rí ń tó dájú òun náà ni pé yẹn gbọ́dọ̀ mọ̀ pé àṣẹ ọlọ́run ọba ní ọ̀pọ̀lọpọ̀ gbà ní máa ń mú ní tí ò ní tẹ̀yàn lọ́rùn lọ́wọ́ àmì tó bá fẹ́ jẹ́ mùsùlùmí òdodo yóò jẹ́ kó tẹ́ wọn lọ́rùn yóò wá gba ipá láti kó òun fẹ́ gba aládá lọ́dọ̀ ọlọ́run ọba ikunbẹ́nu àyàn tí wọ́n kúkú ń gọ̀kadà yìí náà táwọn kì í gbé obìnrin olóbìnrin tí wọ́n gbé obìnrin olóbìnrin tó tí ọlọ́run sì ń tó wọn àìwá mọ́ya tó ṣe pé wọ́n ń gbóbi olóbìnrin yìí náà tó pé pa náà ní gbogbo ẹ̀ náà kọ̀ bọ́ sí náà ni so ní pé ìtẹ̀lé àṣẹ ọlọ́run ọba ọlọ́run máa fi ń fi àlùbáríkà sí nǹkan tí yẹn bá ń ṣe ni tó ẹ jẹ́ ká rọ́jú obìnrin tí ìbá ti ń ṣe ọmọ wa tí kì í ṣe ìyàwó wa tí kì í ṣe àbúrò wa tí kìí ṣe ọmọ ìyá wa tí kìí ṣe màmá wa káwọn máa gbé wọn tí èsì àbúrò màmá wa tí èsì àbúrò bàbá wa tí èsì ẹ̀gbọ́n bàbá wa tí èsì ẹ̀gbọ́n màmá wa káwọn máa gbérò àwọn yẹn báwọn àwọn tá a lè gbé lóbìnrin náà ládàkọ wọn so àmẹ́ntì bá ti sínú àwọn ẹni wọ̀nyí kí wọ́n máa gbé wọn àfi tó bá tó jẹ́ ọmọ kékeré tó ṣe pé kò tí ì ní ṣáwà kankan lára kódà tó bá ṣe pọ́ bá ní ẹ ike kò ní kò fàyà sọ ẹsẹ̀ rẹ̀ ńkọ́ ẹsẹ̀ rẹ̀ ńkọ́ ẹnu kó tiẹ̀ wà lẹ́yìn rẹ̀ lásán gẹ̀ ńkọ́ so nǹkan máa yẹn dàpọ̀ jẹ́ ká jìnnà sí i so wallahu a'lam naam. asalaamu alaykum wa rahmatulah. wa alaykum please is it proper to respond with sallallahu alayhi wa sallam when the imam mentioned nabi muhammad during the recitation of prayer. prayer jazakumullahu khair. naam tí yẹn bá ń kírun lórí irun tí imam bá wa ka aya débi muhammadun rasulullah kò ní dèké oṣù sallallahu alayhi wa sallam torí pé kí ni nǹkan tó ń ṣe lọ́wọ́ yẹn iṣẹ́ kan náà ni irun sèyàn tó lè fi ìdákọ̀ ànábì kó tó fi ṣe iṣẹ́ mi ìmọ̀ lórí irun so náà ni wal mashghul la yushgal tí a bá ti ń ṣe nǹkan kan lọ́wọ́ nínú ìbádà ọlọ́run ti ní wa idha quri'a al-Qur'an fastami'u lẹ́hùwà àǹṣètò so kò ní dèké ọ̀tún ṣe sallallahu alaihi wasallam ma so àti pé kò tiẹ̀ sí ẹ̀rí kan ipe lọ́dọ̀ àwọn sahaba tí wọ́n ń gbọ́ kíka alukur'an ipe bóyá ń jọ tí imaamu kan ka muhammad rasulullah àwọn sì sallallahu alaihi wasallam kò sí ẹ̀rí fún so n tó dájú lónìí ká dé tí ká máa gbọ́ kíka alukur'an naam. asalaamualeykum. wa aleykum salaam. wọ́n ní bẹ́ẹ̀ ni ẹgbẹ́ wípé nínú súnà àti àṣẹ òbí ìwé ni ó ní agbára jùlọ ẹ̀dàkùn ṣàlàyé rẹ̀. àṣẹ òbí súnà náà ni ọkọ aláṣẹ òbí àṣẹ òbí ń bẹ lábẹ́ súnà ni gbogbo bá yẹ ṣe pẹ̀lú òbí abẹ́ súnà náà ni náà lọ́wọ́ à so anabi sallallahu alaihi wa ó jẹ́ kó wa ipe inú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá inú súnà anabi lọ́wọ́ àpò inú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ọ̀nà ni ashirku billah wa uquq alwalidain àti kéèyàn ó ṣẹ̀wù méjèèjì súnà nàbí ọ̀nà sọ̀làyé rẹ̀ fún wa bóyá ntẹ́ni yẹn fẹ́ sọ wípé òbí ń sọ fún ọ pé má ṣe súnà síkọ̀ tẹ̀lé àbí kò ṣe súnà nàbí èèyàn ní tẹ̀lé àṣẹ òbí la ta'ata li makhluqin fi ma'siyatil khaliq èèyàn kì í tẹ̀lé ẹ̀dá kankan tí ọmọ wa fi ṣe ọlọ́run ọba tó dá wa òbí gan òun gbẹ́gbẹ́ lọ sí súnà òun ni òun ò ṣe kó tó wá máa sọ fún ọmọ pé ọ̀gbọ́dọ̀ ṣe ọmọ yẹn ọ̀gbọ́dọ̀ dá lóhùn o tó àìmọye nǹkan tó ipá àwọn òbí ó ní kéèyàn máa ń ṣe tó mọ́ ń ṣe gbàtọ́ wá dibi súnà lẹ́nu àtàwọn òbí mi ló ní má ṣe àìmọye ọmọ mi ti yára o tí bàbá rẹ̀ yára o ní ọ̀gbọ́dọ̀ fẹ́ ọmọbìnrin yìí o kọ́lá kò ní dáhùn lóhùn yóò sì fẹ́ ọ̀gbọ́dọ̀ fẹ́ ọmọkùnrin yìí o yóò sì fẹ́ tó bá débi súnà náà ní ọmọ ìnáwó ni má ṣe súnà wá mo sì fẹ́ ṣe ìgbà tí ọmọ rẹ ní ọmọ fẹ́ èèyàn kan ọ̀fẹ́ ń tipa so náà ni ọ̀rọ̀ yẹn ọlọ́run ni èèyàn gbọ́dọ̀ ṣẹ̀ tó bá ṣe pé èèyàn bá ń sitọ́ ọlọ́run tóbi bá ń bínú gbogbo bínú yẹn ìyọnu ọlọ́run ni ọmọ ìjà sí kọ́lá yẹn bá ń ṣe pé àdúrà ni ọmọ ìjà so bó ṣe jẹ́ nìyẹn wallahu a'lam àmì tó bá kàn fẹ́ ṣe kó try láti wá bí ó ṣe máa ṣe dáadáa sóbì òun tí òbí wọn ó fi yọnu wàhálà méjì dénú ọ̀tẹ̀ láṣẹ ọlọ́run ó sì ṣe dáadáa sí òbí rẹ̀ mọ́ da wọn lóhùn yẹnu pé wọ́n ní kọsẹ́ lọ́wọ́ mọ́ da wọn lóhùn àmọ́ ó gbọ́dọ̀ wá ọ̀nà tó fi máa ṣe dáadáa pẹ̀lú wa so wallahu a'lam. Assalamu Wa alaikum assalam. Please, what is the judgment of the use of turban lawan? Láwàní ò sí nǹkan kan fún un. Tó bá wù yàn, yẹn lè wí. Tó bá wù kò lè má wí. Kò ní ládàá, kò sí lẹ́sẹ̀. Naam. What, anyway, what is the meaning of the cattle fitr in Sharia? And what position is it? Is it that, that is what is the hukmu and when can we give it out? Naam, tí yẹ zakatul fitr òun náà ni zakat ìyẹn ni pé ọrẹ ń ta tí a máa ń yọ ní gbàtà bá gbàwẹ̀ rọ̀mùdọ́nù tán so tí àwẹ̀ bá parí so bóyá ru alẹ́ yìí bóyá náà làwẹ̀ parí òun làwẹ̀ parí ìyẹn ti lè yọ láti ibi alẹ́ yìí báyìí so àbí kí o sì yọ ní àárọ̀ kó tó di pé yọ lọ sí eid kódà yẹn lè yọ kalẹ̀ tó wá ku bóyá bí ru àná tó wá ṣe pé òní bá ní àwẹ̀ parí yẹn lè yọ bí ru àná kò sí ní ti ó burú ń bẹ̀ torí abdullahi bin umar ìmọ̀ ń yọ bẹ́ẹ̀ so náà ni anabi sallallahu alaihi wasallam ní pé tuhratan lis-sa'im àfọ̀mọ́ni yóò jẹ fẹ́ni tí ń gbàwẹ̀ lẹ́yìn náà wà tu'matan lil-masakin ó sì jẹ oúnjẹ fún àwọn tí wọ́n aláìní so àwọn ìdí pàtàkì tó wà mẹ́tẹ́ ní tí wọ́n sì máa ń yọ òun náà ni múdù kí wọ́n pè ní múdù yẹn èèyàn yọ mẹ́rin so múdù nǹkan bí agolo mẹ́ta agolo mílìkì mẹ́ta ni wọ́n wà ń bẹ̀ so túmọ̀ sí pé èèyàn yọ agolo mílìkì méjìlá fún ẹnì kọ̀ọ̀kan agolo mílìkì méjìlá fún ẹnì so náà ní ń jẹ́ sọ́ọ̀rì ẹni pé sọ́ọ̀rì kan tí anabi sọ̀rọ̀ sọ́lá ká yọ fún ẹnì kọ̀ọ̀kan so wallahu a'lam sí mo ti dáhùn rẹ̀ ìdájọ́ rẹ̀ sunnatun wajiba ni sunnatun jẹ́ dandan ni tí kò yẹn gbọ́dọ̀ yọ ọ́ àfẹn tí o bá ní ẹni tí o bá wá ní òun náà di inú ẹni tí wọ́n tí wọ́n fún nù sọ̀kò nídìí kọ́mọ wàhálà ara rẹ̀ káàkiri sọ wallahu a'lam naam. asalaamualeykum. aleykum salaam. oníbẹ̀rẹ̀ ni tí kòkòrò bá ta ènìyàn ní arọ́ sí àyè pa tàbí ara àwọn bí àkekè àbáwọn kankan tó pọ̀ lè nìyàn lára so èèyàn lè pa náà. nígbà ni fees ẹgbẹ́ ẹni tó wà nílé tí ń fi microphone mọ́ṣáláṣí kírun ẹgbọ́ kò ní ìrùn yálà obìnrin tàbí ọkùnrin. èèyàn kì í fi microphone tẹ̀lé imam ti bá ń kírun àfi tó bá ṣe pé jẹ̀mọ́ yẹn bá ń sún débi tí èèyàn wà bóyá nìsín mọ́ṣáláṣí wà ń bì so gbogbo yẹn ti wá fúlù dé gbogbo bíi dé gbogbo ẹ̀yìn lọ tó ṣe pé àga àlè gbóhùn imam àmọ́ àmọ́ gbóhùn speaker but ó wà nínú ilé rẹ ò líǹkì òtò pẹ̀lú àwọn jama sọlẹ́yìn kò bá mu n tó dáa jù ó náà ní kọ́mọdá tiẹ̀ pàtàkì jùlọ obìnrin tó bá wà nínú ilé kó máa dáhùn rẹ̀ kí kò nídìí kó máa tẹ̀lé ẹ̀yìn súnmọ́ ẹ̀ mákífóònù mọ́ṣáláṣí náà. olórí salamu alaykum please ustaz can you explain how to perform salat jazakumullahu khairan. Ah. kíkírun tọ ẹran irú àṣàlàyé láwákẹyọ kan sọ náà ni pé tábà ti ṣe ìkọ́mọ̀ tán a sì takbiratul ihram takbira tó rọmùnà ń pè ní Allahu akbar inú kó ṣe dédé kọ́wọ́ wa ó ṣe dédé tiwa àbí kó ṣe dédé èjìká èèyàn gbọ́n sókè sotí ẹ bá ṣe yẹn tán èèyàn dákẹ́ èèyàn ka du'aul istiftah subhanaka Allahumma wa hamdika wa tabaraka ismuka wa ta'ala jadduka wa ilaha ghayruk ó kéré jù nù àwọn mìíràn tó bẹ àmọ́ ètò kéré jù náà nìyẹn sotẹ́ bá ṣe yun tán ìwọ́n abẹ́rẹ́ bisimilahi rahman rahim ní jẹ́jẹ́ tí wọ́n ka suratul fatiha tó a pé yẹn bá bẹ kéwu jákè ní bíi magrib àbí ìṣàbásùbà ìwọ́n ní sẹ́ bisimilahi jáde ìwọ́n sẹ́ bisimilahi jẹ́jẹ́ kí o tó bẹ̀rẹ̀ fatiha wọn ìwọ́n abẹ́rẹ́ suratul fatiha ìyọ́n ka fatiha tán ìyọ́n ka ìyọ́n ka wọ́n sí àyà ìyọ́n ka wọ́n lé ọ̀tún lé òsì ìyọ́n wà fi sí orí ara wọn kò túmọ̀ sí kó àyà gangan kò jẹ́ kó jẹ́ pé orí ìdodo kí wọ́n sá fi síbi tí ọba arọ yẹn ní ọrùn tọ̀ lẹ́yìn ìgbà yẹn tí a bá ké fati àti ké sùrọ̀ tán yóò gbọ́ sókè Allahu akbar yóò arúgbó yóò ṣe dá yóò ṣe dédé lórí rúkú yóò ní torí lọlẹ̀ o sì ní gbé orí sókè yóò dúró dédé yóò rúkú dédé yóò wá sí subhana rabbiyal azim subhana rabbiyal azim yóò ṣe yóò kéré jù yóò ṣe mẹ́ta sọ ìgbà yẹn yóò gbórí sókè padà yóò sì sami Allahu liman hamida rabbana walakal hamd hamdan kathiran tayyiban baraka yóò tún gbọ́ sókè báyẹn náà sùlẹ̀ ìgbà yẹn tí a bá ṣe ìtàn yóò farabalẹ̀ yóò wá sílẹ̀ lẹ̀ yóò forí kanlẹ̀ tí a bá forí kanlẹ̀ yóò da ọwọ́ yẹn délẹ̀ yóò ṣe dédé etí yẹn ọwọ́ méjèèjì ọwọ́ méjèèjì yóò ṣe dédé etí yóò sì ṣí ẹsẹ̀ yẹn yóò ṣe gongoro báyìí yóò sì pápọ̀ yóò ní yà kàtàkàtà so yóò wá sí subhana rabbiyal a'la subhana rabbiyal a'la subhana rabbiyal a'la ó kéré jù nù yóò ṣe mẹ́ta so yóò tún jókòó padà yóò farabalẹ̀ yóò ṣe allahumma ikfirli warhamni wa'fu anni wa'afini wajburni so tẹ kéré jù kankan ṣe allahumma ikfirli allahumma ikfirli ó kéré jù nù so àyìnbá yẹn yóò tún wá forí kalẹ̀ ẹlẹ́ẹ̀kejì so yóò tó farabalẹ̀ yóò ṣe subahana rabbiyal aala subahana rabbiyal aala subahana mẹ́ta ó kéré jù yẹn lè ṣe jù bẹ́ẹ̀ lọ́wọ́ tí a bá ní àǹfààní àti ṣe bẹ́ẹ̀ so yẹn parí raka kan náà bẹ́ẹ̀ lè wíṣọ àmọ́ sẹ́ni fi gbogbo raka tí yọba ṣe so wallahu a'lam. salamu alaykum. wa alaykum salaam. wọ́n ní bí ẹ̀yẹ́ bá jẹ ìṣá tí ẹ̀yẹ́ bá wọ báwo ẹ̀mọ́nù tí ń kí asáwí lọ́wọ́ wọ́n ní èèyàn lè kí ìṣáì láti ara fìlà sí lóòótọ́ ni. bẹ́ẹ̀ ni ìmáàmù ń kí aṣáámú lọ́wọ́ yẹn pé tarawih ìwọ ò sì kí ìṣá àwọn wá dé yẹn lè jọ ìwọ̀n kọ́ bá wọn kí ìṣá tó bá ti wá di pé wọ́n kí méjì tí wọ́n sálámà wò ní sálámà wọ́n wá dìde wọ́n wá kí méjì tiẹ̀ sí wọ́n ṣe wá sálámà tó bá láǹfààní àti jọ ìwọ̀n wọ́n wá jọ ìwọ̀n ẹ̀jọ̀ mọ́ kí tarawih tó bá kù lọ sọlẹ́ yẹn lómi lè máa ní kí ló dé pé ah síbi náfìlà làwọn yóò kí ẹ ọ̀ràn yẹn ni ẹni yẹn kí n tiẹ̀ kílẹ̀ rí wọn ìmáàmù bẹ́ẹ̀ náà ni máa ń ṣe níbẹ̀ nù Muslim pé Anas bin Malik radiyallahu anhu tó bá kírun pẹ̀lú anabi tán ó kírun ọ̀ràn yẹn Mu'adh ami mo tún Anas Mu'adh bin Jabal yóò wá tó padà sílé yóò tún wá lọ lè kí irun òun yóò tún ṣe ìmáàmù fáwọn aráalé rẹ̀ so irun tó ń kí yẹn náfìlà ní fi tiẹ̀ ṣe àwọn aráàlú rẹ̀ ń kí ọ̀ràn yẹn tiwọn so ibẹ̀ ni wọ́n ti wò pé kò sí tó burú kí n tí yẹn ń kí kó yàtọ̀ tọ̀ síra wọn náà. alákùnrin àwọn oníbèrè ń béèrè pé ní mọ́ṣáláṣí kan wọ́n máa ń sọ pé wọ́n ní àwọn alùsùnà ìgbọ́n wọn ni wèé wọ́n ní wèé kírun wèé ṣe kìyàmù àbí sáré kí á sáàmù alákùnrin sí ṣé kò sí asábínú sílẹ̀ ní ẹbí kí ló ń ṣẹlẹ̀ gan. ẹ eh, alábòsí ni wọn wọn máa wọn máa alábòsí ni wọn ó ti bá wọn ẹ dákun ẹni tí wọn mọ́sálásí tí wọn ń bá yín kírun ṣe tẹwàá ni kó wá kí ìṣá ìtàn ẹ ṣe pé kí ló dé yìí níbo lẹ ń lọ tẹ kí ìṣá ìtàn yìí máa dúró kásámú wọn àdìkẹ́ mọ́ àgbè kíkẹ́ wọn tún ní òsásámú wàláì lásìmọ̀ àfi kọ́ lọ kọ́ mọ́sá sí mọ́sálásí onísúnà fún tó lè jálá fi àkànyìn náà nù wàláì lásìmọ̀ ọ̀rọ̀ wọn bí ọ̀rọ̀ yahudi ni lan tarda anka atta tattabi amìlà àfi kọ́ wọn bá wọn ṣe bídí àwọn mẹ́rin ni wọ́n tó dùn sọ bàtẹ́ kí iṣẹ́ ìtàn wọ́n sì jáde àwọn fẹ́ kí tàràwí tí wọ́n lóru ṣé máa ní òun bẹ́ẹ̀ ni tó bá kí iṣẹ́ ìtọ́ lè jáde gbà tó ti mọ̀ pé oníbi tó ti kí tiẹ̀ lóru wọn àmọ́ ni wọ́n tó ní òsásámú ta òsásámú ta òsásámú alábòsí sọlọ́n kò ṣàánú fún wa subhanaka abi subhanaka allahumma wa bihamdika nashhadu an la ilaha illa anta astaghfiruka